الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وقلكم الله سبحانه وتعالى الذي فضلنا على جميع العباد وقلكم الله سبحانه ọba tí ó kẹwa ọba tí ó gẹwa ọba tí ó ṣàánú wa bèdí nílé islam pẹ̀lú ẹ̀sìn islam wà fàgbọ́lá náà àìlà kẹsìrì liman khalaq ọba tó gbọ́lá fún wa lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dá ọlọ́ọ̀bá dá ádámà alayhi salam ọlọ́ọ̀bá ti gbé ọlá fún lórí gbogbo ẹ̀dá tí ó dá àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ al-muslimun òní fàgbọ́lá gbogbo lọ ọlọ́ọ̀bá gbọ́lá fún wọn wọ́n fẹ́ràn hù ọlọ́ọ̀bá ṣàwọn lẹ́ṣà àdájẹ́ ní ìlànàmí lórí gbogbo àwọn tí wọ́n jẹ́ ara ayé wàdàlíkà látara wípé kí ni ìsọ̀fà ọmọọmọ ní hádàdì ọlọ́ọ̀bá ṣàwọn kẹ́ pẹ̀lú ẹ̀sìn Islam Allahu yaqtafi minal malaikati rusulan wa minan nas ọba yìí ọba tí máa ń ṣàgbékẹ́ ni nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn tó náà bá dá lọ́nà ọba ṣe lẹ́ni ìkẹ́ lọ́nà ṣe lẹ́ni ọlá ẹni yìí nínú àwọn tí wọ́n tó wá jẹ́ ọmọ nìyàn tó náà bá kẹ́ tó ṣàánú yìí ọlọ́run wá ṣe fi àwọn onígbàgbọ́ òdodo lọ́pọ̀ àwọn tí wọ́n gbọ́ náà ọba gbọ́ al-muwahhidun àwọn tí wọ́n mú ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo sílẹ̀ ìbáàdà níbi ìjọsìn fún at-tawhid ìmú ọlọ́ọ̀bá ní ọ̀kan ṣoṣo ọ̀nà mẹ́ta ní máa ń gbà wá àwọn ẹlòmíì páàkì ní ojú ọ̀nà kan bẹ̀ àwọn ẹlòmíì páàkì ní ojú ọ̀nà méjì bẹ̀ ṣùgbọ́n tó kẹsẹ̀ gárí òun lẹ̀ tó jẹ́ pé gbogbo ojú ọ̀nà tí èèyàn fi mú ọlọ́ọ̀bá ní ọ̀kan ṣoṣo ibẹ̀ ni wọ́n ti páàkì ẹlòmíì yóò wá ṣubú mọ́ ìrògbòmìyàtì àwọn ẹlòmíì fẹ́ bá ń sọ̀rọ̀ nípa ìdí ọ̀kan ṣoṣo ọlọ́run nípa pé òun ni àlàkọ́ọ́líkù òun ló dá wa àwọn náà máa fi rinlẹ̀ pé Allahu khaliquna pé ọlọ́run Allah òun wa Allahu raziquna àwọn náà gbà pọ́lọ̀ ọba ní tí ọlọ́run ọba wa walakinnahum ya'buduna Allah ṣùgbọ́n wọ́n bá ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba Allah ó jẹ́ kí àwọn ẹni wàlá ìta àìsáhùn ọlọ́run tẹ bá fi wọ́n léèrè mọ̀nkọ́lá kọ́ samáwá ti wà láwù ta ló dá sọ́mọ̀ ta ló dálẹ̀ làyà kò lù náà lọ àwọn aṣọ pé ọlọ́run ló dá ìwọ́n pààtì ní agbègbè yìí ṣùgbọ́n bó ni wọ́n ti pè é wọ́n ní àjáàlá àléhàtà ìlàhà wàhídà iná hàdà àlàṣẹ òdàrúdà wọ́n máa sọ fún ànábì sọ̀rọ̀ bá wọn àlèwọ̀sẹ́lá pé ànábì Muhammad tí ó fẹ́ sọ ọlọ́run di ẹyọ kan ni àwọn táǹkì lọ́lọ́run 300 tí ò sì tó wa ó wá sọ gbọ́dọ̀ ọba ọ̀kan ṣoṣo ní ká máa pè látara bẹ́ẹ̀ àwọn ẹni yìí wọ́n ń ṣe kàn mí tó yàtọ̀ sọ́nà ọba àlìkè ọlá wàyà abúlé náà mi dùn mí là máa láyà fa ohun wà láyà bòrúhùn wọ́n ń ṣe kàn mí lẹ́yìn ọlọ́run ohun tí ò lè ṣe wọ́n láǹfààní tí ò sì lè kó nira bá wọn òun náà ni tí àwọn èèyàn ń sìn àjà àlàlẹ́ àti ìlànà wàhídà àwọn tí wọ́n wò pé sí àlọ́ àwọn wá ń ṣe nǹkan nítorí yàtọ̀ sí ọlọ́run ọba àlá ibi làwọn ti kú lọ tí wọ́n ti ṣiṣe kọ́lọ̀ má jẹ́ ká ṣiṣe kọ́lọ̀ má jẹ́ ká ṣì lọ jọ̀bọ́ kọ́lọ̀ kó mú wa dúró lórí ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn Islam ẹlòmíì wá ní ìwáṣọlù mọ́sìn ìbàdà ohun ọlọ́run bá lọ́kan ṣoṣo ó ń sìn lóhun nìkan wà láàkè ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ bọ́dà kọrí kan bí ìbáde àtìmáìwà sífàtì ibi tó ń ti ṣì lọ lójú kú náà òun náà ní nípa àwọn orúkọ ọlọ́run àti àwọn òròyìn ọlọ́run tó sì jẹ́ pé ọlọ́run ọba yìí a gbọ́dọ̀ mú olóhùn nìkan ṣoṣo fi asìmá ìdìwọ̀ sí fàṣẹ àwọn orúkọ tó lọ bá bá fi rí ilẹ̀ fún wà á sálùkà lè kó lè fi ìhùwà láti àlọ́bí fún àjọ sálábà ṣàdúrà pé wọ́n náà mo tọrọ lọ́dọ̀ pẹ̀lú gbogbo orúkọ sábà ní tó sọ́ra àwọn

wàjàlá ṣúzni wàhánì ìwọ̀nà wá ṣe kùránì ní sábàbí ìtùtù ọkọ wa wá ṣe ní sábàbí ìlú ìbànújẹ́ kúrò fún wa ẹni nínú àdúrà àlọ́bí fi rílẹ̀ fún wa annalillahi asma wa sifa pé ọlọ́run bá lórúkọ ó ní àwọn ìròyìn sáàmùnà lẹ́fúdà hùdíhà tọ́nà ọba fi ń pe ara rẹ̀ sábà fẹ́ pé orúkọ ọkọ̀ mọ́nà wọn ọba làbúdà ayé àsìkúta lílá ó gbọ́dọ̀ jẹ́ nínú orúkọ

gbogbo ilẹ̀kùn tó bá ti ọba tí máa ń ṣe òun ni Allah làyàgbàgbé àyùsáàmà ahadun min khalqi kò tọ́ka sí kọ́kọ́ ní àwọn ẹ̀dá tó lọ bá dá bí fatahi pé alfatahu lòun náà rárá min asma'ihi as-salam nínú àwọn orúkọ ọlọ́run òun ni as ọba àlàáfíà ọba tí máa ń fúnni lálàáfíà huwa as òun gbogbo àlàáfíà wà ní nínú salam gbogbo tó ń jẹ́ àlàáfíà ọ̀dọ̀ ẹ̀ ló ti ń wá wà ilé ìyẹn jẹ́ salam gbogbo tó ń jẹ́ àlàáfíà náà ọ̀dọ̀ ta fẹ́ padà sí tí ò bá sí lọ́dọ̀ gbogbo wa mọ́ ọ̀dọ̀ ta fẹ́ padà sí ọ̀dọ̀ Allah àgbọ́dọ̀ máa pé èèyàn àbẹ́ẹ̀dá kọ́nú ẹ̀dá tọ́nà ń dá ànáwó sọ àṣírò sálàá ní lálàáfíà minal afiba àwọn tí wọ́n jẹ́ olùṣèwòsàn àsàlámù lè sàbílò ohun tó ń já láàfíà àwọn kan lọ ní ọ̀dọ̀ wọn sábàbí ni lọ́nà ọba fi ṣe wàyí dáa máa rí fún wa wúwa yẹn sí torí pé gbogbo ìgbà tí bá ń ṣàìsàn Allahu subhanahu wa ta'ala òun lọba tó lè wò mí sàn nínú orúkọ ọlọ́run Allah al-ma'bud ọba tá a bá ń pè é làyàbàgì lè áhà alìsàmàdì kò tọ́ fún èèyàn kan káwà máa pè ní Allah rárá arọ́bù nínú orúkọ náà wí kò tọ́ fún èèyàn kan ká pè ní rọ́bù a rọ́bù lè rọ́bù ètò nílé rọ́bù sàyàrọ̀ ètò eléyìí tí ni mọ̀kànlá tí ó tó lásìkò ní ó tó ní ó kọ̀ ní temporary leave àbíbẹ̀kọ́ fìlà tí mo dé ìta lónìí èmi ni mo ní àná ọkú àìrìnrìn kan láti wà fìlà tí mo dé ìyèmí ni rọ́pù ẹ̀ rọ́pù táwa ń sọ yìí ṣé ó túbọ̀ sí kọ́ ní kò ní rárá tàbá sọ̀rọ̀ nípa Allah tàbí pé húwà rọ́bù tàbí rọ́bù lọ́lọ́wọ́ ìtumọ̀ ní pé húwà lọ́kọ́ọ́lẹ́kù wà láti kọ̀ọ̀lẹ́kọ̀ọ̀lù lè kọ̀ọ̀lẹ́kùwà fìlà tí mo dé ìmúra lọ́jà èmi kọ́ ni mo nípa rọ́bù àrísọ̀rọ̀ nípa ọ́dínkù ẹni tí máa ń pèsè fún ni ṣé mi ni mo ń pèsè fún fìlà kémi ni èmi kọ́ ẹjẹ́ alo mọ́tò fàpẹ̀rẹ̀ ẹni tó ní mọ́tò tó lówó lòún ni tí òun ló ṣe òun kọ́ ló ṣe ó rà lọ́jà tí òun ló ń pèsè fún mọ́tò yẹn òun kọ́ ló ń pèsè tí òun ló ń ṣàmójútó mọ́tò yẹn rárá bí mọ́tò bá takúta ló lọ ń pè mẹkáníìkì mẹkáníìkì ní òsùn lágbára àti ṣe gbogbo ẹ̀ ẹ̀ àwáyárí problem ni a tún máa wá rí wáyà káàkiri battery problem ni agbọ̀nwá bá ti ṣàjà káàkiri àyíbẹ̀kọ́ ni àtàyà problem ni àmàwà kọ̀kànáìsà káàkiri ẹ̀yà ìfi tó jó yẹn ṣáàtìsì ni àmàwà wẹ́dà káàkiri àyíbẹ̀kọ́ ni àwọn tó ṣe yẹ bọ́dì yẹn ló ti yẹ kí níkan kí níkan àmàwà pàdé fídà káàkiri ṣùgbọ́n rògbòdìyà tó mọ́ ní rògbòdà tàbá kọ́kọ́ náà ọba ọlọ́run ni rọ́gbò ni òun àlọ́kọ́ọ̀lì gbogbo tàbá ti fi tìtọ́dọ̀ náà ta ló dá Allah gbogbo tàbá ti tìtọ́dọ̀ náà ta ló pèsè fún Allah gbogbo tàbá ti tìtọ́dọ̀ so àwọn èèyàn míì tẹ́ bá ń bí wọn nípa pé ta ló ṣe lé ta ló ṣe gbà kọ́ náà

láàrín káyìlìfò àníṣọ́ pé bọ́wọ́ ọlọ́run ṣe rí nì gbójú ọlọ́run ṣe rí nì bẹ́ẹ̀sì ọlọ́run ṣe rí nì ọlọ́run nìkan ló mọ́ ṣe rí wà láàtà àfúnyìí àti ní gbé nǹkan yẹn kú ká sọ pé afẹ́ tún ọlọ́run ṣe pé rárá ẹ má fi ròyìn ròyìn ọlọ́run tó ló jọ tèèyàn bẹ́ẹ̀ ni ọmọnìyàn ní ọwọ́ bí ó ṣe jọra wọn yẹn náà tó bá lọ́nà omi ọwọ́ ọlọ́run ní ṣùgbọ́n kò jọ ti ẹ̀dá kọ̀ọ̀kan ló tó dá lẹ́yìn sáka ní sí iṣẹ́ yìí wà wọ́n wá títẹ̀ ní ọlọ́ba sí yẹn ọlọ́wọ́ bá yẹn lẹ́yìn sáka ní sí iṣẹ́ yìí nǹkan kò jọ ọlọ́run tó dá. so tó bá ti ní tó bá ń ronú pọ náà tó bá ní ìkọ̀kọ̀ tó bá ń jọ pé ẹ bóyá ọ̀tọ̀ ń jà ìkọ́kọ́ òjò ọlọ́run òjò kọ̀ọ̀kan wà wúwà tẹ̀lé ẹ̀ ṣùgbọ́n ó máa ń gbọ́ albafir ó sì máa ń rí gbígbọ́ tiẹ̀ ó yàtọ̀ sí gbígbọ́ tiwa rírí tiẹ̀ ó yàtọ̀ sí rírí tiwa èmi mo wà bí mo kọ̀ yìí mo kọjú sí yí báyìí sí ohun tó wà lẹ́yìn mi lè mọ̀ gbogbo wa náà wà ló méjì ohun tó ń ṣẹlẹ̀ ń ta bẹ̀yẹ kò sẹ́ tó mọ̀ lù wa ìmọ̀ wa kọ́ọ̀sì tọ́ bá sọ pé ọlọ́wọ́ bá àálìmù

fìlárùbì nínú sọ́nà orúfẹ́ fìlárùbì lórí ilẹ̀ ó wà ní tó pamọ́ wà fi sáná ohun tó wà èyí tó tẹ̀wà sọ́nà tí òye ló pọ̀ jù ṣùgbọ́n náà iṣẹ́ nílẹ̀ ọba tó ọba tó yàtọ̀ sí wa kò ń wa a wa tó ilé tó gbọ́dọ̀ wà nínú wa látàkì yìí àníbà sọ pé báwo ló ṣe rí wà látàkì yìí àní sọ pé ẹ kò ní rárá ọlọ́wọ̀n bá ló fi túláwó ma asibata lẹ́fún yìí wà bí ma asibata wú lẹ́fún yìí alòlòrìyà nínú tí ọlọ́wọ̀n bá fi rí lẹ́fún rẹ̀ òun ni ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ìyẹn wá ní tí a ṣe láti ń fún wa ìyàfẹ́ máa gbé yẹ̀wò a ní la ilaha illallah muqaddimatun ọ̀rọ̀ síwájú nípa ìyẹn la sọ lọ́sẹ̀ tó kọjá lọ́sẹ̀ yìí ma ma'na la ilaha illallah kí ni túmọ̀ la ilaha illallah wa muhammadu rasulullah gbólóhùn gbólóhùn tó ní ìyẹ́ méjì ni láyọ́hùn ní áhàdùn ìrìnà àpọ̀ bó bá fẹ́ gba la ilaha illallah gbọ́ muhammadu ìlànà ó dẹ̀ súnmọ́ kó gbà wá ní ọ̀sẹ̀ tí ò lè dé bí mẹ́wàá ọlọ́kó dẹ́ ní wájú tí ẹ̀ bá ti bẹ́ẹ̀ lọ torí pé ló tá a sọ fún wa bá fẹ́ sọ kí ni ìtumọ̀ la ilaha illallah kí ni ẹ̀rí lórí la ilaha illallah lẹ́yìn náà kọ́lọ̀ ń gbà wá láàyè ṣùrútù la ilaha illallah kí ni àwọn májẹ̀mú la ilaha illallah àwọn májẹ̀mú ìsì ni wọ́n dín bí méje kọ́lọ̀mú gbà láyé wa ó ṣe ṣe kó jẹ́ pé kan ọ̀sẹ̀ kan ni pẹ̀lú àlàyé rẹpẹtẹ lẹ́kùnrẹ́rẹ́ àti àpèjúwe lórí ẹ̀ tó ọ̀sẹ̀ méje nìyẹn lẹ́yìn náà fadailu la ilaha illallah kí ọjọ́ kan kò lè dín níbi 35 so tá bá sọ pé 35 yìí a fẹ́ máa sọ méje ní ṣókíṣókí ọ̀sẹ̀ mélòó nìyẹn bí ọ̀sẹ̀ márùn àyílò ẹ̀kọ́ ni so ṣùrùtù láyílọ ìran bí ọ̀sẹ̀ méje ó di mélòó ó di mọ́kànlá kí wá ní àwọn kùnúùsù láyílọ ìlọ́lọ́ tàbá ni àti wá gba láyílọ ìlọ́lọ́ ọ̀gbọ́n kí làwọn tí máa ń tọ́ka sí àwọn èèyàn náà di ó di mélòó 16 a ti sọ nípa mọ̀kọ́dímọ̀ ọ̀rọ̀ ti síwájú ó di mélòó 17 àti ilé ṣe lénìí ó di mélòó ó di 18 ká tó wá lọ sí muhammadu rasulullah sábábẹ́ sọ̀rọ̀ pa muhammadu rasulullah lẹ́kùnrẹ́rẹ́ àlò rárá àfẹ́ ló tó ìjókòó márùn lórí tiẹ̀ náà torí àwọn nǹkan tó kó kó gbà wá láyè kó fi wá ṣe kò ń gẹ dáadáa kọ́lọ́n jẹ́ kó rọ̀ wá lọ́rùn àti èmi àti kọ́lọ́n dẹ́mi wá sí ó túmọ̀ sí pórí eléyìí ní iléyà máa bá wa àríwẹ̀ kọ́ ni kọ́lọ́n jẹ́ ká ṣe iléyà náà láyọ̀ àtàlàáfíà rọ̀mọ́dọ́n tá gbà lọ kọ́lọ́n kó gbà níjọsìn fún wa la ilaha illallah kí ló túmọ̀ sí jọmọ́ láà láàmú àbíbẹ̀kọ́ kí ni iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó ń ṣe ni ànáfíyó iṣẹ́ tó ń ṣe ni kí ni ànáfíyó kí ni túmọ̀ náfíyó ni wípé a fẹ́ sọ pé nǹkan ò rí bẹ́ẹ̀ a fẹ́ negate ó túmọ̀ sí pé ta bá fẹ́ ṣe náfíyó nǹkan àwọn èèyàn ti ń sọ nǹkan tó yàtọ̀ sí nǹkan yẹn àwa fẹ́ sọ fáwọn èèyàn pé rárá o ohun tẹ́ ń sọ yìí ò rí bẹ́ẹ̀ o ohun tí kálímọ̀ ìkó sínú nìyẹn ànáfíyù kálímọ̀tù ilá ilá kí ni wọ́n ma fi ń ṣe wọ́n fi ń ṣe al-isbatu wal-hasru ìtumọ̀ ní pé a fẹ́ fi nǹkan rinlẹ̀ tá bá ti wá fi nǹkan yẹn rinlẹ̀ àtúwá fẹ́ rọgbà afẹ́ rọgbà sí nǹkan yẹ a ti sọ pé kí ní ìbò ṣe rí nì àwọn afẹ́ rọ ìgbà sí láti protect pé nǹkan ní òsì gbọdọ̀ wọ́bẹ̀ àgbóyù ta fẹ́ gbọ́ látara láìláà ìlọ́mọ òmìnir wa àti ẹ̀fẹ́ kan ní ìrìnlẹ̀ àwọn kọ̀kọ́ wà tó jẹ́ pé àwọn èèyàn mú tó kún lórí ẹ̀mí àwọn èèyàn ó kún lù gbèsè àwọn èèyàn ìgbésí ayé wọn afẹ́ ṣe kí ni afẹ́ nẹgẹ́ẹ̀tì ẹ̀ afẹ́ bìí dànù afẹ́ bìí wó àwọn afẹ́ kọ́ nǹkan mi ohun tá tó wá fẹ́ fi rílẹ̀ tá fẹ́ kọ́ yìí a tó wá fẹ́ rọ ìgbà ọba dì afẹ́ fẹ́ǹsì ẹ̀ pé nǹkan mi ò tún gbọ́dọ̀ wọ́ bẹ̀ kí wá ní láìláìlọ́wọ́ àjọ̀mọ́ wọ́n ní nọ́fìyú olùhíyà ti họ ìrìnà ìmá sí nǹkan mí ìmá pè nǹkan mí ìmá wárí fún nǹkan mí ìmá ṣe ìjọsìn fún nǹkan mí tó yàtọ̀ sí ọlọ́wọ́ ọba àlá afẹ́kọ̀ọ́ fún wa wa ìsìbáàtù olùhíyà ti rìnà káwa máa wárí fún nǹkan ká máa sí nǹkan ká máa gbọ́rọ̀ sí nǹkan lẹ́nu ká nífẹ̀ẹ́ nǹkan nífẹ̀ẹ́ àlétán ká máa jọ́sìn fún nǹkan lọ́sọ́ àti lóru abẹ́bí rílẹ̀ fún ọlọ́wọ́ ọba lóhun nìkan ṣoṣo dúró náà hàn ìrì yìí láì ṣe pẹ́lú ní ìfẹ́ bá nípe inú ẹ̀ ìtumọ̀ láìlá ìlàmà ọ̀dùn ni wọ́n fi sọ ó tó jẹ́ ìlàáhùn màbúdún ó táwọn èèyàn ń pè ó ní tó jẹ́ ìlàáhùn tí ẹ bá ti rí gbogbo nǹkan táwọn èèyàn jọ́ sì fún kí lá máa jẹ́ ìlàáhùn ọlọ́run ẹ̀wù gbólóhùn yẹn nínú ìtumọ̀ tí àwọn àpáwò lọ́dọ̀ wá bí ó ní pé kí ló lè jẹ́ ọlọ́run wọn ni ọlọ́run ó yàtọ̀ sí ọlọ́run ọlọ́run òun lẹ tó ní ọ̀run ṣùgbọ́n ọlọ́run àríwá àwọn àpáàtọ̀ ní ó súnmọ́ kó jẹ́ pé gbólóhùn yẹn wá látara ìlàhùn ìlàhùn ọlọ́hùn tó yé ìmáṣe kan ní ìlàhùn láìláhà kò sí nǹkan ní ìtòlẹ́tọ̀ sí ìjọdún ó túmọ̀ sí wípé táwọn èèyàn bá jọ́sìn fún ìfẹ́ ẹnu látara pé wọ́n máa ń gbọ́rọ̀ fífẹ́ ẹnu lẹ́nu wàkàdáàlìkà sàwùwà láti lè rọ́pì gẹ́gẹ́ bí sáàmì yìí ṣe sọ fún Mùsá pé bẹ́ẹ̀ ní ìní ṣe sọ fún mi nìyẹn ẹlòmíì ọlọ́run ti ẹ̀lẹ́mí rẹ̀ ó ń tẹ̀lé bá ti sọ fún ní máa ń tẹ̀lé èébí ibi tẹ́lò pé ẹ̀mí sọ fún irú ẹni yẹn ló ti yẹ ó ń sin ẹ̀mí ẹ̀ ọlọ́run ni afàrọ̀ àìsàmẹ́lì tákọ̀dà ìlàháwù hàwá ọlọ́run níṣẹ́ rẹ̀ tó mú lọ́lọ́run ni ìtàkọ̀dà ìlàháwù hàwá ẹ tó jẹ́ pé ìfẹ́ inú rẹ̀ ló mú lọ́lọ́run wà pẹ̀lú gbogbo ìmọ̀ wà látara ìfẹ́ inú yìí ọlọ́run wá fi èyí bí dí ọkọ ẹ̀ ó sì fi dí etí ẹ̀ wa ja'ala ala basarihi ghishawa látara kó ń tẹ̀lé fẹ́ inú ọlọ́run wá fi èyí bí ojú bí ojú ẹ̀ lahum qulub lahum absar lahum a'yun wọ́n lójú wọ́n létí wọ́n lọ́kọ̀ ṣùgbọ́n wọ́n ní fi ríran torí pé wọ́n ti mú fẹ́ inú gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí wọ́n máa jọ́sìn fún fàmàn yàdíhì min ba'di Allah ẹni tó bá ti mú ìfẹ́ inú lọ́lọ́run tó ń sìn tó ń gbọ́rọ̀ sí ẹ̀ ní ẹ̀ lẹ́nu tí òwò kí lọ́lọ́run sọ kí lànà fi sọ fàmàn yàdíhì min ba'di Allah lẹ́yìn Allah ta ló fẹ́ tọ́ sọ́nà

kọ́nà ọba kó tà wá níbi ìfẹ́ lójú ọ̀nà láìláhà kò sí fẹ́nú bó bá fẹ́ rújú ní ọlọ́run ọba ìlànlọ́ àyàfi Allah ìfẹ́ tààlà máa tẹ̀lé ìfẹ́ inú ọlọ́run ohun tọ́lọ ọba bá fẹ́ ọlọ́run ọba àdékí ọlá sọ kò kí fi fẹ́lú ẹ̀ inú huwa illa wahyu yuha tàlẹ́ntì ń tó ń gbọ́rọ̀ sí lẹ́nu Allah so tábà ti pé ilaha illa Allah kò sẹ́ńtà ma tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ àyàfi torí pé tẹ̀lé ìjọsìn ohun tó ń kùlùmọ̀ yòókì gbogbo mọ́ gbogbo tọ́nà ọba bá ti yọ́nú tó nífẹ̀ẹ́ sí wàyàrùbọ̀ tọ́nà ọba àlejò ọlá yọ́nú sí tó nífẹ̀ẹ́ sí mìíràn akọwàlíwàlà fọ̀hán nínú ọ̀rọ̀ téèyàn sọ lẹ́nu nínú ìṣe téèyàn ṣe níṣe tó bá ti jẹ́ tọ́nà ọba nífẹ̀ẹ́ sí o ti fi sin náà ọba nìyẹn mìíràn sọ̀lá gẹ́gẹ́ bí òun kíkí láàsọ̀ láta kúrò iná sọláàtì ọlọ́run sọ fáwọn ọ̀bí pé máa sọ fáwọn èèyàn pé iná sọláàtì ìrun tí mo ń kí wà lóṣùkí pẹ́pẹ́ fúrú mi ẹran tí mo ń dú zàkà tí mo yọ wà màmá ìyáyà wà màmá àti gbogbo ìṣẹ̀lí mi mo fẹ́ lọ́kọ mo fẹ́ láya wà màmá àti tí bá tún kú lè la ọlọ́run nìkan lórí láṣẹ rí kálà mi ní bá wó nínú ẹ̀ láìláha ìlọ́mọ́ ètò ìgbésí ayé mi kò sẹ́ tó fẹ́ darí ẹ̀ dúkí ni Allah ọlọ́run ọba àlekè ọlá la kò sí tí kò sí ọlọ́run kan sájọ́sìkò minal nínú gbogbo tó ń jẹ́ igi olùbọ́gí olùbọ́ ọ̀pẹ kò gbọ́nà pé tó bá ti sọ pé ní pé igi tá ń bọ́ yẹ kò jámọ̀ èèyàn tá ń bọ́ yẹn kò jámọ̀ kankan ọ̀ṣun òṣogbo kò jámọ̀ kankan òkè kínní kan ní olúmọ kò jámọ̀ kankan àtàwọn òkè oríṣiríṣi tó wà ń bàdàn tá ń sìn bí ọlọ́run kò jámọ̀ kankan gbogbo tó ń jẹ́ ògùn òun ló ṣe kí ni kò jámọ̀ kankan oòdùà kò ṣe kí ni kò jámọ̀ kankan gbogbo àwọn nǹkan ìpátápátá wọn ò jẹ́ nǹkan kan wọn ń ṣe ń tá a máa bẹ̀rù tá a la máa bẹ̀rù Allah ọlọ́wọ́ bá ní kí ọlá sọ wípé fàlátà kọ fún òhù ẹ gbọ́dọ̀ bẹ̀rù gbogbo àwọn nǹkan tá kàkálẹ̀ yìí wà kọ ni ní nǹkan tó mú mi yìí ẹ bá tó nígbàgbọ́ òdúdè ní ọlọ́run ẹ gbọ́dọ̀ má bẹ̀rù ẹ gbọ́dọ̀ bẹ̀rù àwọn nǹkan yìí làtà dúdú lè ṣáàmì wà láàrin kọ́mọ̀ ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fóòrùn ẹ gbọ́dọ̀ alẹ́bí ìkọ̀lákọ̀hún ọba tó dá gbogbo wọn àmùkúnìkú mi nìkan ìrì jẹ́ ìrìn àmùhúnìkọ̀ọ̀lìkú gbogbo àwọn nǹkan tẹ́ ń sìn yìí ọlọ́run ní pé wọ́n dára wọn ni àbí wọ́n dá wọn gbogbo tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run yìí wọ́n dá wọn ni kí ló dé tẹ́ wá máa sìn wọn àfàmà ìyákùlùkù kàmàlà yókùlá ẹni tó dá ṣe fẹ́ fi wẹ́ tí ò sí wọn ọ̀dá ni àfàmà ìyákùlùkù kàmàlà yákùlùkù ẹni tó ń dá nǹkan jẹ fẹ́ fi wí ẹni tí ò dá nǹkan ni afárọ̀ àìsàn lọ́nà ìgbà ọ̀dà ìlà ọlọ́wọ́ bá ní kí ọlá sọ wípé nínú súrọ̀tù àlàkọ́ ọlọ́wọ́ bá ní kúl àrúnì yàlẹ̀ àrúnì mọ́ọ̀dà kọ́dàkù ìlẹ̀ àrùn gbogbo àwọn ọ̀kọ́ ṣọ̀gbó táwọn èèyàn ń pè lẹ́yìn Allah kí ni ṣọ̀gbó dá àwọn tó ń fi fìràúnà kí ni fìràúnà dá àwọn tí wọ́n ń fi òdúà kí ni òdúà dá àrúnì mọ́dà kọ́dà òmìnàn áwọ̀ ọlọ́run ní ẹ̀fí òní tó dá lórí ilẹ̀ oòrùn tẹ́ǹsìn kí ni tó dá jésù tẹ́ǹsìn kí ni tó dá ìwọ tó ń sin Muhammad sallallahu alaihi tó ń sin jéhù tó ń forí balẹ̀ fún àfáà kan kí wá gbé fọ́tò ẹ̀ síwájú tó ń forí kọlẹ̀ fún ẹgbẹ́ àsìn wọn àrí ọlọ́ọ̀bá ní tẹ́bá bí wọ́n tó kí ló dé wá ní máa ní àdúdòwò ilá ní ìkọ́rìbúnà ilá mọ́ ìgbìfà gbogbo àwọn bàbá tẹ́lítà wárí fún yà àsìn wọn ìdítà fi wárí fún wọn tá ń forí kọlẹ̀ ليقربونا إلى الله إلى الله زلفى طبعا لسوى ماما وباني إن الله يحكم بينهم يوم القيامة فيما كنتم فيه تختلفون gbogbo fanfàtẹ́ ìṣe ló bá dàbí kí dájọ́ láàrin gbogbo yìí lóníkálukú ṣe gbọ́dọ̀ sọ́ra lé ayé ọlọ́run ìnákù ẹ̀yìn ẹ̀yìn wà máa ta mi àti gbogbo àwọn tẹ́ ọlọ́run ni a máa fi ní ṣe iná òkúta tá a máa fi kú iná lọ́dọ̀ gbèbí àdìkìyàmọ̀ wàkúrò hànàtì wà ṣìjárọ̀ ànáàrù wàkúrò hànàtì wà ṣìjárọ̀ ọlọ́run nínú jahannama wàkúrò hànàtì wà ṣìjárọ̀ àwọn nǹkan tí a máa fi máa kó iná àti gbogbo ìkọ́tẹ̀ ìsì lẹ́yìn ọlọ́run yìí aṣọ oúnjẹ hannam ọlọ́run gbogbo ní ìṣẹ́pẹ́ igi iná la máa fi yí sí áìsù láàwà ìlú gbogbo yìí ẹ̀jọ́ máa gbé bẹ̀rẹ̀ nígbà tí àwọn èèyàn pẹ ẹ̀yìnsá ọmọ mọ́ríyàmọ̀ lọ́lọ́run nìyẹn àdọ́bì tó máa lọ sọ́lá wá sọ wípé àyàfi mọ̀nà ọ̀rọ̀ yìí wà wọ́n ọ̀rọ̀ lọ́ọ̀dẹ́ ẹni tó jẹ́ pàwọ̀ yọ́nsì ṣùgbọ́n ní òjò mẹ́tò ìzà àwọn yọ́nsì ìzà ọmọ mọ́ríyámọ̀ ṣe ní ẹjọ́ sí ìkọ́lọ́lọ́ nígbà tó lọ́ọ́ bá alikí ọlá bá sọ lọ́jọ́ pé di alikiyama ya ìzà ìrẹ́ ìzà àájà kó sáré náà ṣé wọ́n ló sọ fáwọn ènìyàn pé kí wọ́n mú wọ àtìyá rẹ lọ́lọ́ lẹ́yìn Allah kọ́ọ̀dà subhanahu a ní àbímọ́ fún wọn náà mi tó bẹ̀ kí sọ fún wọn pé kọ́ mú mi lọ́nà mi tó bẹ̀ kí sọ pé kọ́ mú mi lọ́nà tí mo wà láàárín wọn tó bá jẹ́ pé mo pera mi lọ́nà fún wọn ní ìwọ́n náà mọ̀ tí máa fi wà láàárín máa fi gbogbo tí ṣùgbọ́n èmi ò mọ èrò kan wọ́n náà wọ́n bá ẹ̀wọ̀ ẹ̀yìn sáré yẹn àdìsó làwọn èèyàn ní mímọ yín lọ́jọ́ pé bí àdìsí àmọ̀ ẹgbẹ́ kó bá mi kò sí tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní ti òdodo àwọn èèyàn ní oríṣiríṣi àwọn èèyàn ń sin oríṣiríṣi nǹkan àtìrẹ tó ń sin ìfẹ́lú ààrẹ tó ń sin ṣéwù ló fi dé pé àwọn ànábì ìkìlọ̀ tí gbogbo wọn mú wáyé òun náà nìyẹn wàdàkọ́ni bá ẹ́sìn àti kólé òun láti ọ̀rọ̀ sí ìlànà gbogbo ìjọ kọ̀ọ̀kan láti gbé òṣìṣẹ́ dìde lé wọn láàrin wọn ìdúdú mọ́ kí ni wọ́n máa ń sọ ẹ̀sìn wà ìjẹ́rì gbogbo ọ̀hún ẹ̀jìnà sí gbogbo tó bá ti yàtọ̀ sí ọlọ́wọ́ ọba níbi ìjọ ẹ bá sì nǹkan ní lẹ́yìn ọ̀nà ariwo táwọn ànábì ọlọ́ọba máa ń pa nìyẹn iná ọ̀sánlẹ́nu ẹ̀rìnlá kọ́ọ̀mì àwọn <coughs> pé kí ni àyà sí àkó mẹ́kọ́bìnrin àyà sí àhùmà àdáàbò náà rí ṣáájú kí ìyá ẹlẹ́sẹ̀ ìlérò tó ti wá bá wọn lóṣù kìlọ̀ fáwọn èèyàn ẹ̀ kọ́nà ìyàkọ́ òmìn ìní ìlàkọ̀ òmìn rọ̀súlù múbì èmi tẹ́ rí ànọ́bí ọlọ́run ní ní ó ẹ má múrí lọ́lọ́ àlẹ́ ẹ̀gbọ́n lọ́ọ̀ iṣẹ́ tí mo wá jẹ́ fún yín ni pé kẹsìmí ọlọ́ọ̀bá lóru lè kọ́ ṣoṣo wàtàkùnwù kẹsì máa bẹ̀rù rẹ̀ wà á fi ó kẹsì máa tẹ̀lé mi ẹgbọ́n kan àjẹ́ gbúdù lọ ẹ̀sìn lọ́wọ́ ni mọ̀kánà lè bá ṣẹlẹ̀ àyòbí àwọn ọmọ olùkíkà mọ̀ wà ṣókùnà ọlọ́run ní kò tọ́ fún èèyàn nínú àwọn òṣìṣẹ́ tó lọ bá dá torí kọ́nà ọba fún omi jíra ọlọ́run ti ṣe lánàábì àyàkúnlá nìdá ti kúnà ìbádà lé nìlá kẹwàá ẹni yẹ wá máa sọ fáwọn èèyàn pé ẹjẹ́ ni ọlọ́run ẹjẹ́ fún bima kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrusun látara ìmọ̀tẹ́ kí mọ̀ yẹn ẹ máa fi sin lọ́wọ́ látara ọ̀fẹ́ ń kọ́ àwọn èèyàn ẹ máa fi sin lọ́wọ́ ọba àwọn ẹni ire nìyẹn ẹ ní rí àwọn ẹni ire màá káàdà lè bá ṣàrè ọlọ́run ní kò tọ́ fèèyàn kọ́ àyùsíyà Allahu kitaba wa hukma torí pọ́nà ó ṣe lánàá bì ó ṣe lójíṣẹ́ ó fún ní tíra ọlọ́run ṣe lánàá bì kò pọ́síwù kó wá máa sọ fáwọn èèyàn pé kúrò ìbádà lé ní lórí ìlà èmi ni ẹ máa sì lẹ́yìn ọlọ́run rárá lẹ́yìn tó bá jí aṣáájú ẹni tó bá jí àfà ó gbọ́dọ̀ ṣọ́ra wà kọ́ láàrín rabbukum la'ala ìjápò ṣọ́ẹ́dà lọ́bí ọlọ́run ìjápò gbé ẹlọ́lájà lọ́bí ọlọ́run lọ́run ìjáfọ́ òṣù ẹ̀dọ̀ náà wàlànàtàlánà lẹ́bínà òṣìlá ilé yìí wàlànàtàlánà ni mo tẹ̀lé àwọn tààrọ yìí tí ọlọ́ọ̀lá máa bí wọ́n èyí tààrọ ní tààrọ sí wọn a ọlá sọ wípé la yus'alu amma yaf'al wa hum yus'alun kò sí èèyàn kan tó lè kú eré ọlọ́run pé wọ́n náà kí ló dé tó fi ṣe tó ṣe wà ó kí ó ọlọ́run gbogbo yín pátápátá à ẹ máa káwọ́ sẹ́yìn ìròjọ́ wájú ọlọ́run báyìí so èèyàn kò kọjá àbáwí o níwájú ọlọ́run ọba agbọ́dọ̀ mójútó fọlọ́run kó lè máa yọ ọba lè dúró là gbogbo táwọn èèyàn bá ti ń pè lẹ́yìn ọlọ́wọ́ ọba àmà afẹ́tì ìdàdù ìfẹ́nú afẹ́tì ìdàdù oníyà afẹ́tì ìdàdù sọ́wọ́ pé àwọn èèyàn ń sìn afẹ́tì ìdàdù kéèyàn kan wá wo títí tó wo bí àṣà lọ lọ́hùn ẹwà lọ́bì tó ọdún máa rí ìgbàlá ó fẹ́ kọ́ àwọn èèyàn ní pátálẹ́ tó jọ lọ́hùn ó wá kọ́ wọn a very practical way nígbà tó rí àwọn ìràwọ̀ kí ló lọ ó ní ó dàbí pé àwọn ilé ìlọ lọ́wọ́ pọ̀ nígbà tó nígbà tí wọ́n wọ̀ àwọn ilé yóò lè jọ nígbà tó tún nígbà tó tún wọ ní ah, ọlọ́run mi ò lè ti ni ó pé Ibrahim ọ̀dọ́ náà mọ́ ó kọ̀ eyi kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ilẹ̀ practical way ni falama rọ aṣáàmùsà bá ṣe bọ̀ nígbà tó tún rí tí òòrùn náà yọ ó ní háàdà rọ́bì háàdà gbogbo yìí rí lọ nígbà tó tún rí pé òòrùn tún wọ̀ kí ló sọ kò ní à láwọn ṣubú láti gbogbo tó bá ti ní àsìkò tó fi ń yọ tó fi ń wọ̀ èmi ò nífẹ̀ẹ́ sí o ló wá lè sọ fún wọn talẹ tó jẹ́ ọlọ́wọ́n ọba ẹ̀rí àwọn èèyàn náà lè rí gbogbo nǹkan wọ́n lè rí kéèyàn kan ṣiṣẹ́ ìyá lu kọ́ wò pé áà àrí ilé ìgbóná wọ́n àwọn èèyàn rí pé ó jí òkú dìde ẹ̀yìn sá ó jí òkú dìde ògbà á tó bá jọ́ náà kí lójú fẹ́ jẹ́ ó lajú afọ́jú tó bá jọ́ náà kí lójú fẹ́ jẹ́ ìwọ náà wá ráfà ó ó ní dìde ó dìde ó wá ní ọlọ́run ọlọ́run mú mú àgbọ́dọ̀ torí tí ọlọ́run ọba ní káwọn èèyàn kan kó jáde látara ọwọ́ wọn àdánwò ni sanastadrijuhum min haythu la ya'lamun ọlọ́run ọba máa dẹ̀yàn lẹ́kẹ̀ kọ́nà ọba kó má dẹ̀ wá lẹ́kẹ̀ ẹni tọ́nà ọba fẹ́ máa wò kó ṣìnà àwọn kọ̀ọ̀kan sì máa ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ náà náà wá máa rí ìrìkú yìí ẹlùmí àárí kan àárí àá ah, ohun tí mo rí ó tọ́ka sí pé ìdí ah, ti dà lórí ọlọ́run nìyẹn tí bá lálàá bá wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn tí bá lálàá báyìí bí bá ṣe lálàá ẹ̀ ti ṣe bá ṣe ti ṣe kí mùsùlùmí ò sí tẹ lálàá ẹwà àwọn tí wọ́n ní plane crash àwọn tó dé ọba ayọ́lú sí wọn kó bá ṣe gbogbo wọn pátápátá kọ́nà ọba àwọn ẹbí wọn lójú ní plane crash àbí ó wù ṣùgbọ́n ṣé tí ó bá ṣẹlẹ̀ sí ìwọ náà kó wá lálàpọ̀ lásìdẹ̀m ẹ̀fẹ̀ travel wá torí òní lọ àwọn òyà máa wọ mọ́tò wọ̀ èèyàn kan sọ ní alẹ́ àlọ́lájọ́ sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ nípa custom ẹ̀kọ́ ó lẹ́nu ìlówó dáadáa ó máa ń bọ̀ ọ̀yọ̀ ṣe ọ̀rọ̀ traveling agency ó ló ní plane crash èèyàn mélòó ló ní plane crash tó máa ń escape ẹ̀jọ̀ mọ́ ó ní plane crash ìkọkọ̀ òdẹ̀ ṣe kò pa lára rárá ṣùgbọ́n lẹ́yìn ẹsẹ̀ ń dùn ó máa ń tiro rẹ̀ ni lẹ́yìn ìgbà tó ti ní plane crash ìkọkọ̀ ṣe ọ̀kadà padà gba aládùúgbò ẹ̀ ó dẹ̀ kàn lẹ́sẹ̀ ó fẹ́ sá fún kádà àlèfè ọrùn ìlànàkọ́dárí ìlànàkọ́dà bó bá ṣe ń sá lọ fún kádà rábà ìkádà rádà máa pàdé ẹlẹ́yìn àbíbẹ̀kọ́ ìlànàmọ́ta lẹ́dí tàbírúnà mi ò bá ináwó mú láàfí ikú ọlọ́ ní kútẹ̀ ń sá fún ìyẹjọ máa pàdé ní o ìwọ́n sá fún ikú ń wọ ẹ̀ká àkiri ó sá fún kú láti ìdìbò bá ń sá lọ ìdìbò ó sá fún kú láti ìlú yóò sá lọ sí kíni ó ń sá lọ ìdìbò ń sá lọ kí afá fàyínà òun ò láàfí ikú ikú bá pàdé ẹ̀ ikú ti ń wa káàkiri ó wá dé kìbòkò orí ó tún dé kíní ṣùgbọ́n ikú láyé àṣúná na ọ̀hà máa mọ̀rọ̀ wọn kì í yapọ̀ tọ́nà ọba bá sọ fún wọn wà yàtọ̀ àìlúnà mọ́ yúmọ́rú ọlọ́run ti sọ fún màláìka akwụkwọ lọ dúró dé lọ dúró dé níbi kànáà òkè apá bẹ̀rẹ̀ ikú náà máa wò pé ah, àwọn ẹni inú ilé ló ń gbé fẹ́ wá síbi wọn lọ ẹni yìí ọdún òsì àti ọlọ́run ló bá lékè ẹ màláìka kú òun bá dúró níbi òkè apá bọ́ọ̀bù bá dún ní kàǹtó mẹ́jì náà lọ gbogbo àwọn tó náà ti ní kíkú lọ dúró dè níbi òkè apá wọ́n bá ń sa eré lọ́bẹ̀ àwọn ẹ má lọ́bẹ̀ kánà wà ń bẹ́ ẹ wọ́n ṣà ń sa eré lọ́bẹ̀ yìí wọ́n ṣà ń sa eré lọ́bẹ̀ àwọn kan wọbẹ̀ lójú wọn bá wọ́n dẹ̀ ń tẹ̀rì wọn jáde mọ́ ìyẹn ò ní káwọn náà tún ṣe làákàyè tún rí pé kí ni ọlọ́run ti yé ibi ikú ti yé nìyẹn oníkálukú á dẹ̀ máa ṣe kí ni a máa sáré lọ́bẹ̀ ìkan nínú àwọn èèyàn wa kọ́mọ̀ bá wa ṣàlékún dáadáa nínú ọmọ yóò jẹ́ student ní lásù ọlọ́run fáwọn láǹfààní wọ́n rí diploma sí Saudi nígbà kó Saudi wọ́n lọ Kuwait lọ kẹ́kọ̀ọ́ ìgbọ́n wà ń bẹ̀ wọ́n bọ́mọ rẹ̀ wọ́n bá process Kuwait Kuwait bá bọ́ sí Kuwait tó ọ̀sẹ̀ tó dé kúwé jù ó dé bẹ̀ ó náà ah, kúwé kúwé kúwé kúwé nínú ètò ọlọ́run kò ìlú ọ̀sẹ̀ kan ìlú bá ń ro ṣe rò níká ní nàìjíríà lẹ́nu negligence ṣe fẹ́ pọ̀ ọ̀bẹ ọ̀rọ̀ medical kí ni wọ́n fi ṣeré wọ́n gbé lọ sọ síkú wọ́n sì tẹ̀lé ogbẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ẹni ìjáde láyé wọ́n sì fi kú síkú wẹ̀ ṣe rẹ̀ pé màláìka kú náà máa wò pé wọ́n lọ ẹni ìtàlíkà pléènì wo ló

torí pé oúnjẹ kú nìyẹn ẹ̀mí tiwa ní oúnjẹ ti ẹ̀ óyá oníkálukú inú tiẹ̀ náà máa dùn ní bí kú ṣe ń pààyàn inú kú á máa dùn ní àyè ẹ̀kọ́ tí wọ́n náà bá ń jẹ láì tó ń jàmàlà inú ò ní máa dùn inú tiẹ̀ náà máa dùn kó ń jẹ oúnjẹ láì tó ń jàmàlà òkè ẹran mọ́lẹ̀ ẹran màálù odidi ẹ̀pá àyè ẹ̀kọ́ ọjọ́ ọdún ìtúnú àwẹ̀ oníkálukú àdádì ní ìsira adìyẹ oníkálukú gbé adìyẹ mọ́lẹ̀ àyè ẹ̀kọ́ ẹ̀dá kọ̀ọ̀kan ìyá àkọ́kọ́ ló bí òun náà àríbẹ̀kọ́ ìwọ́ kí wọ́n lè ojú kíni ẹ̀pá ẹ̀fí ń dúró àríbẹ̀kọ́ àwọn kòkòrò olú sáré àwọn náà bẹ náà gbogbo gba ìwọ náà wọ́n bá àríbẹ̀kọ́ lórí kálukú wa tàbájí láàrọ̀ Allahumma inni as'aluka ilman nafi'an wa rizqan tayyiban wa 'amalan àbíbẹ̀kọ́ ni àti iṣẹ́ tó máa jẹ́ ìtẹ́wọ́gbà ìbáwà náà ń bẹ náà rísbọ̀n tọ́ yíbà àbí àdìsìkì tó mọ́ àwọn kòkòrò ní sàárè bẹ́ẹ̀ náà làwọn náà bẹ náà rísbọ̀n tọ̀ yíbà ẹ́ ọlá wá ṣe wọ́n náà ní kí ni rísbọ̀n nílà ọ̀rìn báwọn kọ́kọ́ ṣe jẹ́ àdìsìkì fún wọn ìwọ náà máa padà jẹ́ àdìsìkì fáwọn kọ̀ọ̀kan nígbò bá kú ìyá aláṣọ wọ́n fẹ́ raṣọ wáyé nínú àwọn aṣọ tí òfin tà lọ́jà ni àwọn aṣọ kí lọ máa ń pè pẹ́rù pẹ́rù kódà China máa wọ́n tàbá fẹ́ sèkú ọ ní kàbá túra ètò wọn ètò chíìpù jù ní kábàbà wéèkì ẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ tí ó rẹ̀ nira nígbàtí wọ́n bá ọ̀nà àtúbi járíkì kì fún kí ni fáwọn tó tàbí tó bá fi jẹ́ ní táláì tó jẹ́ pàìmọ̀ kan tún pọ̀ dáadáa bàbá onípótí olówó pótí òun náà tún tajà látàrẹ wọ́n ti ní kọ́ òun náà fẹ́ sanwó school fees àwọn ọmọ àyílẹ̀ ẹ̀kọ́ ni bí wọ́n ṣe ń ṣàdúrà kó má sí ìkì àwọn dókítà náà ń bẹ lọ́wọ́ lọ́wọ́ àlàó máa ní àtàlùkà rìsgọ́n tọ̀yíbà nínú kí wọ́n sì kì ní dókítà àfi jẹun náà nígbà tí wọ́n bá sì kì àwọn fámásì tí olùkọ́ àwọn kan wà ń tàjà látọ̀ ẹ́ ọlọ́ọ̀ má jẹ arẹ́jọ ọlọ́ọ̀ má jẹ arẹ́jọ ìwọ ṣàdúrà yẹn lẹ́gbẹ̀ẹ́ lọ́yà kò wá ní kó ṣàdù

bó bá kú àwọn kòkòrò lólẹ̀ àwọn náà tún máa tó bá tún jẹ́ tó wá tún jẹ́ àlẹ́hàmdùlá ìlẹ́bí ibi kí mi wà ló wọn kòrò jẹ nínú ètò ọlọ́run àwọn mùsùlùmí ká wá jálá ìmọ̀ kan àbọ̀ tí ò ṣe mùsùlùmí nígbà ọba wọn bá fà sí wa ní ilé la sí bàbá sí gbogbo tó bá máa gbà á gbọ́dọ̀ ètò òkú bàbá wa káwà lọ gbé lọ sí ìyàlọ̀ sáàdì ìjálọ sí títẹ rárá ẹni tí kí orí ti wà rárá o ilé la sí bàbá wa jù àrílẹ̀ kan ṣe mẹ́fà ìmọ̀kan àti bẹ́ẹ̀lú làwọn lò látara bí àwọn kòkòrò tó wà mẹ́ẹ̀ táwọn ti bẹ́ẹ̀ lọ láti jọ yìí àwa ah iná mọ́ ẹ̀rù tó kù mọ́ ìyàṣẹ́ ó ìwọ ni láti ibi tí ò ẹ̀fẹ́ ẹ̀wò nígbà tí Zakari yà wọlé فلما دخل عليها وجد عندها رزقا gbogbo ìgbà tí Zakariya bá wọlé tọ̀ yàwá mọ́ríyà má kàn bá oúnjẹ lọ́dọ̀ ẹ̀ anna láti hàdà ibo ló ti róúnjẹ yẹn wọn rí kọ́ọ̀lá tó húwa mi rìn ní ìlà ọ̀dọ̀ náà ló ti wá àbíbẹ̀ kọ́ tó o lè sá fún kádàrà tó bá ti sá fún kádàrà kan wá tó máa sápàdé kádàrà mi ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ fi àfihàn gbogbo nǹkan sọ́dọ̀ ọlọ́run ikú wa ìbò ló fi wà ta ló ń parí ìwọ́n tó gbà pé àà ah, ogun ó wá sí pípẹ́ ogun dẹ̀ ló máa pa ẹ́ ìwọ́n náà máa parí gá àà o gbọ́dọ̀ já sí ní ẹ padà alẹ́ gbọ́ ìpè lálá tó sì èpè báwo èpè báwo kí èpè wá ní ogun dẹ̀ ló máa pa ẹ́ ìwọ́n náà wá lọ sí pé wá bínú ó wá ń jà ò ní mọ́nì ò ní ní bẹ́yọ̀ kọ́ bá ní àbá ayílára ló lè máa parí kí ló abájú pàápọ̀ máa rẹ̀ rẹ̀ ọlọ́run tí mo ń tẹ̀ àbá ló máa parí ògùn tẹ́yìn sí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ kójú ló máa parí òyà kúrikálukú tààlà ọlọ́run ní ẹ máa bọ̀. Tààlá tó bá jẹ́ kó dodo, nǹkan tẹ́ ń sìn yẹn bá jẹ́ ní olóòtọ́. Nàdí ọ̀rọ̀ àmìnà ànà, káwa pè àwọn ọmọ wa jókòó. Wà àmìnà àkò, àwọn ọmọ tí ìnà ká pè wọ́n jókòó. Wà ní sá ànà, àwọn ìyàwó ti tíwá mẹ́rin mẹ́rin kó ní kálukú pé ìyàwó ẹ̀ wà ń sè. Wà ní sá àkò, ẹ̀yìn ẹ̀ pé àwọn ìyàwó yíwá. Wà àǹtúntànà, káwà gọ́gọ́ jókòó wà fúsàkù rẹ̀ yínlẹ̀ wá jókòó tó mọ̀nà bẹ̀tẹ́lẹ̀ káwà ṣẹ́bi lórí oníkálukú ẹni tó bá rọ̀ kọ́nà ọba àlèkè ọlá kó bá wa láàánà ẹ̀ ṣèbí ṣọ̀gbó ṣọ̀gbó wá ìtò pẹ́pẹ́ tó ń sin tòun tó bá ń ṣọ̀kọ́ á dẹ̀ pa ẹ́ wá ìtò mẹ́rù àà ó yẹ kọ́kọ́ ẹ balẹ̀ ọlọ́run tó ń sin nǹkan ní kó pa ẹ́ kí wá ló wà ní ọlọ́run aláàlú máa pa ilé àti ẹ̀ṣẹ̀ àmìjọmọ bá ti ẹ̀ṣẹ̀ àmì àmì àwọn èèyàn náà lọ́gbé iná náà sàkọ́ lè já máa ìrùlẹ́kùn àà ah! àfà wọ́n fẹ́ parí o kódà wọ́n pè ẹran yí lọ́wọ́lọ́wọ́ báyìí ní o àwọn o ah! àwọn ọ̀yá kí ló dé à ah! sísà yí ló mẹ́ran yí lọ́bẹ̀ ọ́nà wọ́n fẹ́ dájọ́ wọ́n fẹ́ dájọ́ wà rí gbogbo àwọn bàbá lájọ àdúgbò ẹ́ àwọn alálájọ lágbòdò tó bàbá lájọ dá wọ́n fẹ́ dájọ́ wọ́n wà rájọ dá wọ́n wá lẹ́rọ àfá àà wọ́n tètè lọ dáa kọ́nà ṣe kí wọ́n wá sọ ọmọ pé pé àwọn náà ti pín ẹran ẹmọ́wọ́ ẹran ẹ̀báwò wọ́n bá dọ́rú ẹ̀wò Lagos state ò fi wọn kọ́ pín kọ́ kéèmì tí mo dúró yìí ẹ̀rọ mi kọ́ nìyí kí o fọ́kọ́ bẹ́ẹ̀ ní wa bu ẹ̀rọ mi ṣé gbogbo ayé ò ní pariwo wọ́n á lè fi ilẹ̀ kó lọ kò sẹ́ tó bu ẹ̀rọ èèyàn kan àwọn ti mú ẹ̀jẹ̀ ẹ̀tàn ẹ̀jẹ̀ ń lọ́mú tán àwọn nǹkan tá fi ń para wálẹ̀ Yorùbá nìyẹn bí nǹkan bá ń ṣe ẹlòmíì tó yẹ kó mójútó a ti rí èèyàn tó jẹ́ pé for many years egbò wà lẹ́sẹ̀ kò jiná gbogbo èròkérò ló ti rò gbogbo ìwíkúwí ló ti wí àà ah, ẹ̀bí tó fẹ́ gbà yọ sí mi ni lápadà rí pé àti gbogbo tó ń ṣe yí ìtọ̀ ṣúgà ni gbogbo títọ̀ ṣúgà bá ti ti ń ṣe egbò ara òní máa tètè jiná yorùbá tó yẹ kó ti tètè lọ sọ́sítù kó ti tètè lo oògùn fún kí ìtọ̀ ṣúgà wọ́n lọ́nà méjì èmi máa wà pírí ló máa wà tẹlomi ò sí high tó bá wà pírí level yẹn tó bá ti avoid àwọn oúnjẹ kan tó tẹ̀lé instruction tó lè di àwọn oúnjẹ tó ní oúnjẹ tó lè lóògùn tó ní kó lò gbogbo apadà lọ sáfù lára ẹ̀ pátápátá àbíbẹ̀ fún ẹ ṣùgbọ́n gbà ló jẹ́ pé tọ́lọ̀wọ̀n ọ̀rọ̀ wa là ń bá yí káàkiri wọ́n ti kó fáírọ́ọ̀sì sí wa lágbárí orí kún ilẹ̀ Yorùbá gbogbo nǹkan ayé ayé ayé àwọn àjẹ́ ní kíníkan kìnìkan àdínkù sáwọn èèyàn burúkú jọ náà ṣùgbọ́n ọlọ́run ní iná ìbáàdí iná àwọn tó bá ti dé ní ọlọ́run ọba àmà ni wọ́n ń sìn lẹ́yìn sàlákà àlẹ́yìn tó ń tọ́ ẹ̀ṣù ò ní lágbára lé wọn lórí ilà mẹ́rin tàbà ákà nínú àyàfọ̀ tó bá tẹ̀lé ẹnu wọn èṣù ò ní lágbára lé èèyàn lórí àyàfẹ́ tó bá jọmọ lẹ́yìn èṣù ṣọ̀gbó ò lè pa ìyọ̀kan àyàfẹ́ tó bá jọmọ lẹ́yìn ìṣọ̀gbó ni ọya ò lè pa ìyọ̀kan àyàfẹ́ tó bá jọmọ lẹ́yìn ọya tó bá ti jẹ́ pé àmáàlù wọ́n tẹ̀lé ò ní láti páyà kankan fàdáta kan fún hún ẹ má bẹ̀rù wọn o wà hàn fún ní èmi ọlọ́run yẹ bẹ̀rù kò sí tó lẹ́tọ̀ọ́ sí jọ̀dún kò sí nǹkan tá a gbọ́dọ̀ gbára lé illa Allah àyàfi Allah wa tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run ní ẹgbára lé ọba ṣẹ̀mí ọba tí ò lè kú láíláí man kana ya'budu ẹni tó bá jẹ́ pé Muhammad ló sì man kana ya'budu ẹni tó bá jẹ́ pé Ṣàngó ló sì man kana Ọya ẹni tó bá jẹ́ pé ọya ló ń sìn man kana ya'budu ash-shaykha al-mayyit ẹni tó bá jẹ́ pé ṣé òdò ní kú kan òun ló bá ń sìn fa inna haula àwọn tó sì mọ́ wọn ti kú wa man kana ya'budu Allaha ṣùgbọ́n wọn tó bá jẹ́ pé Allah ló bá ń sìn fa inna Allaha ọba Allah ọba tẹ̀lé ni la yamutu abada ọba tí ò ní fi kí ni ọlọ́run ni kó lu ṣe ìhálẹ́kù ilẹ̀ àwájì ha gbogbo nǹkan ló máa parẹ́ àyàpọ̀ lọ́wọ́ bàbá kó lu mọ́nà àìlẹ́yìn àfáàn gbogbo tó bá ti ń gbé orí ilẹ̀ fáàn gbogbo wọn ló máa tán ma inda kun yanfad gbogbo tẹ kó sọ́wọ́ jẹ́gẹ́jẹ́gẹ́ ìranu bẹ́ẹ̀ bá kiri ilé ayé gbogbo ẹ̀ ló máa parí ló máa tọ́ wà ma inda lọ́rí bá ohun tó wà lọ́dọ̀ náà nìkan lá máa ṣẹ́kù nínú nínú ẹ̀sán wà ráhìmà àti ìkẹ́ tó ọlọ́run la máa wárí láti àkọ́fù iná máa ó gbọ́dọ̀ bẹ̀rù àyàfọ́ náà wọ̀n bá tó bá jẹ́ múmi láti làtẹ́ṣùkúrò ọ̀yọ̀rọ̀mbà tó bá fẹ́ dúpẹ́ ọlọ́run ní kó máa dúpẹ́ fún àyàfi ọpẹ́ lórí tọ́mọ ènìyàn ti tọ́nà ní ká dúpẹ́ fún lé lórí ó fẹ́ bomi àlùalà èèyàn kan bẹ́ẹ̀ fún wà á dúpẹ́ fún ó fẹ́ sanwó sukùl fíìsì òrí sọ èèyàn kan bẹ́ẹ̀ sán wà á dúpẹ́ fún àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àwọn kọ́kọ́ wà tó fẹ́ tó lè ṣe fún mi àyàfọ́ náà wọn bá ká má ta ló lè ṣe fún mi ọlọ́run ni ọlọ́run máa dúpẹ́ fún ìrun rẹ ìforíkọlẹ̀ rẹ tàríkó bíbú Allah olólẹ́tọ̀ olódá o gbọ́dọ̀ foríkọlẹ̀ fún nǹkan mí àyàfọ́ náà nílẹ̀ Yorùbá máa kúnlẹ̀ ta ló yẹ ká kúnlẹ̀ fún tí èèyàn bá lọ sí sùjúdù láì kúnlẹ̀ ta ló lè kúnlẹ̀ wájọ mọ́ tí èèyàn bá fẹ́ sin àwọn tí wọ́n máa ń sin òrìṣà tí wọ́n bá fẹ́ sin òrìṣà yẹn kí lọ́ máa ń ṣe ẹ̀rí nínú wọn tá kúnlẹ̀ àgbẹ̀kọ́ ni ẹ̀rí nínú wọn tó ń náà forí kọlẹ̀ àìlú ẹ̀kọ́ kí yẹ tó gbogbo kọ ìwádìí ta ń fi fún gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́wọ́n ọba aláà ni ẹ̀yà dọ̀bálẹ̀ àgbègbè kan, àwọn Yorùbá náà ti parí ọ̀rọ̀ wọn ní ni, kò ń ṣe wà kò ń ṣe ṣe wà tó wá kọ́mọ kò

ẹ̀yẹ gbogbo ìyàlẹ̀ ìdìbò yẹ ẹ̀fíjẹ̀ tí àwọn ẹ̀ta lọ́kì kan sí àyílẹ̀ kọ́ ni ẹ̀ alhamdulillah gbogbo ìtẹ́ wá ti ṣe yẹ lọ ọlọ́run ní bí ó bàjẹ́ akọ̀túwò pé ah, ẹ bá tún bá ilé ìkó ọlọ́ ajé aríyé pẹ́sà ọlọ́ ajé kẹ́lẹ̀ ìgbò ọlọ́ àjẹ́dá ẹ pàṣẹ mẹ́bí ìdàbẹ́ pàṣẹ pẹ̀lú àdúrà tó pọ̀ ìwọ́ wa gba máì ẹ̀ àti àwọn ẹtẹ́lẹ́sì wa àwọn tí a máa wa ní ìlú wẹ̀ ìdìbò ọlọ́bọ̀ ẹ̀ kò tó ṣẹlẹ̀ ní wípé gbogbo bàtẹ́ ti ọdún méjì tẹ́ lò lọ́yìn àríkọ́ púrójẹ́tì àrílára ládùúgbò wa iná owó dá ẹ̀ẹ̀ta sọ́mà owó dá gbogbo àwọn ọ̀nà yẹn pátápátá jàgàjágá ní o ẹni tó kọrin lánàá nàìjíríà jàgàjágá ẹ̀mọ́mi tó bá rẹ̀ ìlú àyíbẹ̀kọ́ tó níwájú president tó sọ pé nàìjíríà jàgàjágá à èyí ń sọ bẹ́ẹ̀ àwọn ibi tó dáyẹ̀ wá kí wọn lórí ẹ̀ á ìlú tó dá ìlú tó lọ́ra ìlú àpọ́lé wà kọ́kọ́ sọ fún wọn wà wá máa dọ́ra mú wá àwọn ibi tó kù sí níyàn bá fẹ́ bá fáàlì ohun tó máa fi bẹ́ẹ̀ tó jẹ́ àpọ̀ ní ni àwọn èèyàn kan tẹ̀lé wọn kan lé torí tó bá fọ ohun bá sọ̀rọ̀ tí àwọn tó tẹ̀lé bá rí pé ohun yìí kò ń ṣòwò àpọ́nlé ó lè bí wọn látara ìbínú wọn gbára àwọn èèyàn tó yẹ kí wọ́n gba òdodo wọ́n lè tàkà rẹ̀ má gba òdodo èrò wa sì ní pé káwọn èèyàn mọ̀ lọ àbíbẹ̀kọ́ ni káwọn èèyàn ṣoríire látara wa rọ̀bánà látẹ̀jẹ̀ àìmọ̀ fìtìlẹ́tẹ̀rì lẹ́dínà káfàrù àdúrà ìbùrọ̀yìn oníyẹ wá má ṣe wá ó mà ti bú wa ó ti jẹ́ pé fún wa ó ti bú bàbá wa ó ti bú ọmọ wa ó ti bú ìlú wa torí pé wọ́n fẹ́ ṣe náà tẹ́lẹ̀ ó ti wá fi àyè sí ìdílẹ̀ fún wọn ló fi jẹ́ pé gbogbo wa ẹ jẹ́ ká gbìyànjú ká lè ṣọ́ra wọn ọmọ ọba kó máa ṣọ́ wa ibi ta ti máa ráṣọ́ wọ́n ní bàbá ṣe ọbẹ̀ nínú èkó ẹ̀pà ẹ̀ tá bá gúnyán ẹ̀yìn gbígbé wa lọ jìnnà nìyẹn tàbá búyán nínú odó àdá ẹ̀ẹ́ inú odó inú odó ni tàbá búyán nínú odó tàwá àgbègbè nínú èpo ẹ̀pà ẹni máa ń lọ́wájú kí ni áyó ẹjí ò ní èpo ẹ̀pà lábí bílẹ̀ àná ẹ́ bóyá ní èèyàn mẹ́wàá èpo ẹ̀pà yọ bẹ̀bẹ̀ ó pé èèyàn méjì bẹ̀rẹ̀ àwa tó kọ́ ni yàn ìṣúniṣú ń jẹ́ tó sọ òdodo ṣùgbọ́n wọ́n tó fẹ́ sọ òdodo ká ní ẹ̀dà gbìyànjú olúlé lórí báwo ló ti fẹ́ pírẹsẹ̀ntì òdodo ó lè láàríyàn tó dáa ohun tó sọ òdodo ni ohun tó dáa ni wá ṣọ́bù ti fẹ́ sọ ẹlùmí ọ̀gá tó bá máa gbọ́ ní kọ́gbọ́ tó bá máa gbà ní kọ́gbà tèmi ṣáà ti sọ tèmi ní rárá kò ṣáà ti sọ ti ẹnì kọ́kọ́ lọ́nà ọba sọ ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة lọ́dọ̀ àwọn àpá wọn ní àlùsíkìmọ̀ àsọ́nà wàlùmọ́wọ́lùmọ́ bí hasana alukur'an pẹ̀pẹ̀ lójú ọ̀nà náà pẹ̀lú kí alìkìtàbù wà sọ́nà tó bá wọ́n ló kìtàbù àti sọ́nà wà wá rí ọgbọ́n òye tó pọ̀ nípa bí yóò ṣe ń pẹ̀pẹ̀ o lè rẹ́lò mí kó ṣì sọ́ọ̀sìn kó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wàá sọ fún ẹlòmíì ṣì sọ́ọ̀sìn o ní láti pèsè fún ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ fún tó bá gbọ́ fún rẹ̀ ló máa padà síta pé ẹ má bínú ọ̀rọ̀ sínú àwọn ta sọ lánàá méjì wà bẹ̀rù pé àgbà ó rọrùn àwọn ìyá bíi bí ó ṣe rìsáàtì tí ó padà rí pé kò lọ bẹ́ẹ̀ ó wá pọ̀ sọ yẹn ìkọ́ wà tí mo rí pé kò rí bẹ́ẹ̀ àwọn ìyá wà wò pé ah, àfá àgbà tọ́rọ̀ yóò gbà pé àfá gbogbo wa ní sọ̀rọ̀ ìwọ káfẹ́ntà àbí télọ̀ ọ̀nà ẹ̀yìn káfẹ́ntà káfẹ́ntà lè jó ní mímọ̀ télọ̀ lè jó ní mímọ̀ ṣùgbọ́n wọn mọ̀ ẹ́ pẹ̀lú mọ̀ tẹ̀sì wọn náà kọ́ gbọ́ wá sí àwọn àfá télọ̀ kí ló dé àrílẹ̀ ẹ̀kọ́ ẹ̀wù táàzọ̀rọ̀ tẹ́ sọ yẹ àmórí pé kò rí bẹ̀ à orí ojú wo ló fi rí tí ó jù ta irú wọ báyẹn o lè pe àfà àkóòlò lè rọra kọ́ sínú ìwé pẹ̀ lápẹ́lẹ́ tó ti yé tó nípa àfà tó sọ̀rọ̀ lè ṣàṣìṣe kò ń ṣe ọlọ́run kódà kò tún ṣàlọ́run ó lè ṣàṣìṣe ṣùgbọ́n bá jẹ́ máa kọ̀rẹ́ẹ̀tì nǹkan agbọ́dọ̀ gbìyànjú láti máa ṣọ́ra kọ́nà ọba kó fi wá ṣe kó ń jẹ́ dáadáa wa kọ́nà jẹ́ ojú kò wa kọ́nà jẹ́ apá lórí ìgbésí ayé wa kọlọ̀kọ̀ bí tó lé ayé wá sí kó jẹ́ káwà lùdán náà pẹ̀lú àlọ́lì àti àwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n fi la ilaha illallah tí wọ́n fi tẹ̀lé àlọ́lì sallallahu alaihi wasallam sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أمانة تولي غير أيقاظ وجهي إن شاء الله تعالى نعم بسم الله السلام عليكم ورحمة الله وبركاته ìbéèrè ni um, ẹni tí ó jẹ ìjàwọ̀ àti títí ìjàwọ̀ àtàǹgbàdọ̀ ìwò ni ó kọ́kọ́ sọ ẹni tí ó sì gbàwẹ̀ ọ̀gọ̀dọ́ lò pé ó yóò bèèrè tó ń ṣe ojoojúmọ́ àbẹ́ tó sì ààrẹ ti wá pé báyìí ó wá fẹ́ gba títù ṣàwárí ó lẹ́fẹ́ gba Ramadan ohun tó dáa jù ó ní pé kọ́kọ́ gba Ramadan ẹ̀ kó pé lẹ́yìn náà kó wá gba títù ṣàwárí torí pé àlọ́bí sọ̀rọ̀ bá àdìwà sálá ní mọ̀ sọ́wọ́ Ramadan ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ Ramadan tó ti kí ni tó ń nà ó ní lẹ́yìn náà àtìbáàrù èsì ti lè ṣàwàl ó wá fi tẹ̀lé ẹ̀rí àtìbáàrù kò sọ pé tó mọ̀ sọ́mọ̀ kò ní lẹ́yìn ló wá gbà ó ní tó mọ̀ àtìbáàrù ó wá fi tẹ̀lé rọ̀mọ̀dọ́ọ̀lù yẹn sixty ní ṣàwáàl àwẹ̀ mẹ́fà ní ṣàwáàl ká anna hùsọ́ ọmọ jáhàrọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹ tó fi ọdún kan gbà wà tó fi yé àtẹ̀tì àyànjú rọ̀mọ̀dọ́ọ̀lù ká tó gba ṣàwáàl ìyẹn ni bí ó bá ẹ̀kọ́ wọn sòtẹ́ ìyọba wá gba ṣàwálì ẹ̀ tó gba mẹ́fà tí ó gba rọ̀mọ̀dọ́n kò lè ní ládàáyẹ̀ torí pé kò ti gba rọ̀mọ̀dọ́n ṣùgbọ́n náà fi kò jẹ́ dáadáa ohun tó dáa jù ká máa lé oníkàkọ́kọ́ gba ìtú kágbà rọmọdún wa kágbà ìtú ṣàwálì bó ti ẹ̀jẹ̀ para wà fà sọ̀tọ̀ wípé èèyàn lè gba ọ̀rọ̀ ṣàwálì yẹn lọ torí pé àsìkò téèyàn lè fi sọ rọmọdún tó ẹ̀ sẹ́yìn pé ìyàwó àìsà ní ìgbà míì gan ṣàbáàlì òun ṣe máa ń lè gba rọmọdún òun látara kó bí ìfẹ́ lánàá bí ṣùgbọ́n bó ṣe sọ yẹn kò yàtọ̀ fún wa kó máa ń gba títí ṣàwálì tó ti tòyẹ ọkọ̀ bẹ́ẹ̀ sẹ́rìí mẹ́ o túmọ̀ sí kama wá láà zúmù pé à ah, báwo ni ìyàwó ànábì ti wá nígbà títí ṣàwà láà ah, ìyàwó ànábì jẹ́ màláìkà ìdí èèyàn ni ó ah, ni bí àwọn sàábé àràrà ìbàjẹ́ akọjá àlà kò túmọ̀ sí pé ogun sàábé ló ni ló gba títí ṣàwà ni àdèlè sọ fún gbogbo wọn ọgbà ni wọ́n gbà ọmọ ẹ̀dẹ́ èèyàn ni wọ́n bó ṣe máa ń rí àwọn máa ń rí àwọn náà àríbẹ̀ kan bí mọ́nì wá ti máa ń lọ sókè gbàgbé tó máa ń wálẹ̀ bí mọ́nì tí wọ́n náà máa lọ sókè alẹ́ máa ti kí ni a máa wálẹ̀ ọ̀nà tí wá ti máa ń jẹ́ wà lókè sálẹ̀. ẹ̀yẹ́ gbogbo àwa ìyàwó wa bá jẹ́ ká gbìyànjú lórí wọn mọ́ muslim àkọ́kọ́ àwùjọ táwa ń gbé yìí kò dáa kéèyàn fẹ́ obìnrin Quran ọ̀rọ̀ wà palẹ̀ fẹ́ wọn ọ̀rọ̀ dẹ̀ tún wà pé ká ọ̀rọ̀ wà pé àwọn tó bá jẹ́ àlùmí kìtàb christian àti jew a lè fẹ́ wọn bọ̀ kéèyàn má fẹ́ ya òṣogbo ìyá ọ̀ṣun òṣogbo yóò ṣà rárá o òun ò wọlé o ṣùgbọ́n christian àti jew aya quran a lè fẹ́ wọn àwọn ará aya quran tó sọ pé a lè fẹ́ wọn ṣòtìyẹ tábàtì àgbà pé kan la lè fẹ́ wọn ṣùgbọ́n àwùjọ táwa wà yìí ká má fẹ́ wọn torí pé àwùjọ tí ọlọ́run ti ní a lè fẹ́ wọn ni àwùjọ tó jẹ́ pé ìmọ̀ni wà lọ́kọ̀ tí wọ́n lè ẹ̀ṣọ́ pé obìnrin yóò yẹ fún ọmọ àwọn lọ ṣe ẹ̀sìn títí ẹ̀ àbí tó máa tẹ́ mùsùlùmí lọ́rùn pé kò bímọ kọ́mọ ẹ wá lọ ṣe nǹkan míì tó yàtọ̀ sí Islam tó ti yé ló fi jẹ́ pé ká má tra yẹ̀ ó tún wá burú débi pé àwọn àfà ọjọ́ tó bá fẹ́ fi ọmọ obìnrin mùsùlùmí tó fẹ́ fi lọ́kọ tó wá rí pé èèyàn kan ló ní àti Samuel kan láìpẹ́ ìdí ọ̀sẹ̀ mélòó kan ni ló ní àwọn àfà òun tó ká wọn ní ọ̀kẹ́ kọ́kọ́ tí wọ́n rọrùn rẹpẹtẹ nígbà bá wá pé ọkọ àtìyàwó lọ́ba ní Samuel àti àmínà àwọn àpá wa ń so ìdí láàrin Samuel àti àmínà èèwọ̀ obìnrin mùsùlùmí èèwọ̀ tó sálè kò gbọdọ̀ fẹ́ ọkùnrin tó jẹ́ Christian àbíjú èèwọ̀ ni tàbá sọ pé kí ọkùnrin mùsùlùmí tó fẹ́ Jeremiah obìnrin Christian àbí Jew a sọ fún wa pé ìgbàláyè wà tó ṣùgbọ́n aburú ẹ̀ pọ̀ nígbà tá aburú ẹ̀ fi wá pọ̀ ẹ̀ kí lè èèyàn kan ti wá fẹ́ irú ẹni àwa máa dààmú a máa gbìyànjú lórí pé kí ni bóbìnrin yẹn náà ti máa di mùsùlùmí á sì wà dáadáa bá lò á sì máa sọ̀rọ̀ dáadáa pẹ̀lú ẹ̀ kò wá rí yẹn ṣe àwọn ọmọ tó ń bí kò sì mọ̀ pé à àlùkí àmòhún fẹ́ dàrú báyìí bó lè ṣe ní dàrú àwọn amójútó àwọn ọmọ yẹn lójú méjèèjì ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ èyí ló jẹ́ wá kọ pé ó fẹ́ dá lóúnjẹ fún àbí òdájú rẹ̀ rí pé sẹ́kọ́ndì pátápátá ni ẹ̀ẹ́ ṣùgbọ́n ní oúnjẹ ó lè dáná fún ajá àrùn oúnjẹ lọ́dọ̀ ya kìíní kan ìyá pọ́ọ̀lù ya kìíní tó ti yé ẹ̀wọ́n lè dáná fún ìdí náà yọ bí lọ́dọ̀ pé obìnrin tó bá ní ìdí kó má dáná fún wa nǹkan kan yẹn látara àti sá fún àbúrú ni lẹ́yìn náà ni wípé ṣẹ́gbẹ́ pé kóbìnrin máa dáná fún mi nínú ìgbádùn ni àyílẹ̀ ni obìnrin tó ní ìdí lórí ẹ̀ bó ló ṣe máa gbádùn ẹ̀ torí ìgbádùn obìnrin ó ti kúrò ní pápá ń bára wa láṣepọ̀ nínú ìgbádùn obìnrin ni pé kó máa dáná fún ọ ní regular basis ìyá pọ́ọ̀lù tó ń dáná fún ẹ̀jẹ̀ bóun tó ń jẹ ni àríwẹ̀kọ́ adẹ̀ gbogbo ẹ̀ ṣùgbọ́n kí wàá ní fi àgírí sí tó wá ń dáná fún ẹ nínú àwẹ̀ ẹ́ àwa ní ẹ̀yìn máa wá dáná sí àdèjọ́ máa jẹ ṣírú ni ó ti yé ẹ̀hẹ́ ẹ wá fi nǹkan tí ò yẹ tó fi ń ṣírú ẹ̀rí fàdọ̀ owó ni ẹ̀hẹ́ ẹ̀bọ̀ ẹ tó jẹ́ ìyàwó ní ẹ̀bùn sí láìsí tó bá dáná fún nínú àwẹ̀ kọ́nà kó fi wá ní ìpínlẹ̀ dáadáa وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته الله اكبر